يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدبتم الله وبركاته ọba adẹ́dà ọba tó jẹ́ pé òun nìkan náà ni ó lẹ́tọ̀ sí ká máa sàn òun nìkan ló lẹ́tọ̀ sí ẹ̀sìn wa ọba yìí òun náà ni ọba tí ọmọ tẹni tó bá wù lọ́rẹ̀ ọmọ bíbí tẹ́rí ọmọ yẹn ẹ̀bùn ní látọ̀dọ̀ ọlọ́run ìyá àbù ọlọ́run ọba aláàrin ẹni tó bá wù

èyí tó burú jáì nínú àwọn ìkan tó lọ́wọ́ bá aláwọ̀fẹ́ oná ní kátà fi ń jọ́sùn fọ́lọ́n tí ó lákọọ́lẹ̀ ní ọ̀rán àtàdísì kò sí tẹ́ẹ̀sì kankan láti ní ọ̀rán àtàdísì èyí wá ń pè lẹ́sì wọ́n fi ń súnmọ́ náà ọlọ́run kí ń súnmọ́ ọlọ́run bá kí ń súnmọ́ èsù ní súnmọ́ ọlọ́run bá aláà ọlọ́run mọ́sà yìí sàánú ní ọkàn wa ní tọ́lọ́run gbé kalẹ̀ fún ọlọ́run mọ́sà jáde máa ṣe ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa mo kí فضيلة الشيخ عبد الواحد جمع رضا الله تعالى والقائمين على الدعوة السلفية في هذه المدينة المباركة مكينية والباوة أسين المعاملة في وانسة يعني التي ما في التسجل على الله ọlọ́ọ̀bá aláti ní ọwá ṣe mẹ́rùn fún àbẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀sẹ̀ ìgbà lẹ́sẹ̀ mú kí gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin tí a fi àsìkò wálẹ̀ ní ìjọ ìsinmi lásìkò tí ìyàmọ̀ ìsinmi láwáyé wíwá wa àti ìdíje wa ó jẹ́ kí ìdókòjò tóbi lẹ́nu wa pẹ̀lú àsìkò tí a wáyé ọlọ́wọ́ aláàbí wọn wá sàn ìlẹ́sàn dáadáa lẹ́rí àníyàn dáadáa tẹ́yìn bá ní lẹ́rí iṣẹ́ rẹ̀ ọlọ́mọ́sàn ìlẹ́sàn dáadáa ìtí wọ́n ní kí ló yẹ̀wò òun náà ni tẹ́lẹ̀bìyàtò àwùdáàdì fi Islam báwo là á sí máa ń tọ́ ọmọ nínú ẹ̀sìn Islam alákọ̀ọ́kọ́ ní àmọ́láàrí alẹ́lẹ́bàdì kẹfẹ́ra nínú ha ìdẹ̀ra tọ́lọ̀ wọn sí fún nílẹ̀ ayé ọ̀pọ̀ rẹpẹtẹ nínú àwọn ìdẹ̀ra náà òun náà ní kéèyàn òfin mọ̀ kéèyàn òfin mọ̀ tí ọjọ́ máa rí nígbà míì nígbà èyàn ọmọ bí tí ọlọ́run bá lọ́sùn hánà wọ̀ tààdà tó bá ṣàánú yẹn pẹ̀lú ọmọ lọ́dá kí ìmọ̀ tí pẹ́lẹ́dọ̀ ọmọ àdúrà tó wá kò ní pé ọmọ náà kọ́lọ̀run ṣe ní irinṣẹ́ ìdùnnú fún yẹn nílé ayé bí àti tẹ́ ìbá fún ilé ayé torí ọmọ ní máa wúlò fún yàn tẹ́ ìbá ń bẹ̀lẹ̀ ayé bí ìbá tó fún ilé ayé ọmọ tó máa wúlò fún yàn wọ́n ti jẹ́ àlùkìyàmọ̀ ọmọ tó máa wúlò fún yàn àmọ́ tí ẹ̀yìn bá ní yàtọ̀ sọ́mọ nínú àwọn ìkẹ́ ọlọ́run ilé ní eh, àwọn nǹkan gùn ní aṣọ ni mẹ́rin bá ti jáde ilé ayé ọ̀sàǹfà ní fún ìyàmọ́ àmọ́ ọmọ ọmọ iṣẹ́ kan ní tẹ́yàn ti kalẹ̀ sílé ayé pẹ́lẹ́ pé dáadáa tọ́mọ̀ yẹn bá ń ṣe yọ́ ọlọ́run aláàbùhánà wà tààdà ojúlójú wà nílẹ̀ ìfọ̀hánà ìfẹ̀lú ipé gbogbo àwọn tó ń bá fún lọ́mọ ọkùnrin ní obìnrin ní o àdúpẹ́ lérí ẹ̀ yàmọ̀ máa béèrè pé ẹ̀dàkùn kí ló bí ìmá béèrè pé ẹ̀dàkùn kí ló tó bí èèyàn ń ṣẹlẹ̀ púpọ̀ jù òun náà ni pé bóyá èèyàn ń wá ọkùnrin àmọ́lọ̀ ní orí wa nínú ayà náà fẹ́ kàyí pé àtọkùnrin àtobìnrin gbogbo ìpátá orí látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run fẹ́nu mí lọ́kùnrin afẹ́lómi lóbìnrin ọlọ́run àtàkùn fẹ́lómi ọlọ́run bá ní àwọn ìjọ dáàmù ṣe kọ̀mọ̀ tó ọlọ́run bá ní ilé láàrín náà kò sàmà wá tí wọ́n ọlọ́run bá ní sẹ́rí ìdálé sọ́mà àtìlẹ̀ ọlọ́run bá ní owó òun ẹ̀kan lọ́wọ́ ìyá kan nípò máa yẹ̀ṣá nítorí wọ́n wọ̀ olùwọ́n máa dá sínú ìyá olóyún ọlọ́run tó bá wù ní ọmọ dájúlẹ̀ ẹgbẹ́ bá ti bá ń bẹ̀ ọlọ́run bá ní tó wù ní yàhábù ní máa yẹ ṣáà òun ìnáta nígbà ọlọ́run fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run bá ní òun àkùnyàn lóbìnrin ó jẹ́ àmà gómìnà lọ́lá obìnrin ọlọ́run gbọ́dá bọ̀ àbí bẹ́ẹ̀ bá ní mo ṣe tọ́pọ̀ mo ṣe tọ́pọ̀ ilé ìbá kọ́kọ́ dákọ̀ ọ̀yẹ́ ó jẹ́ yóò wá wọ̀yá àbìlẹ̀ máa yẹ̀ṣẹ́ àwọn ìṣẹ́kù aláwọ̀ bá ní ìgbà ní ẹ̀ṣẹ́ fún ìyàlú lọ́kùnrin ẹ̀rì obìnrin lórí sàkókò àwọn ìṣẹ́kù ìṣẹ́kù tó kọ́lá àwọn ìyáta aláwọ̀ bá nígbà ní ẹ̀ṣẹ́ dàápọ̀ fẹ́lú ní ìfún lọ́kùnrin ẹ̀dùn ìlọ́kùnrin ẹ̀ṣẹ́ fún ẹni tí wọ́n gbé obìnrin lòun kàn bí sáà àbọ́kùnrin lòun bí sáà tí wọ́n gbé ọlọ́run bá aláàwájú ọmọ pé elémùsẹ̀ fún wọn nìkan àní ẹlòmíì náà tí ẹ̀rùn náà wálé ayé èèbóhùn ọlọ́run nílò àlímù ìkọ̀lù èmi tí mo fẹ́ èèyàn lóbìnrin mo ní màtí pẹ̀lú màmí mo sì máa tí mo torí ẹ̀ fún tí mo ti fẹ́ lómi lọ́kùnrin ọlọ́run ni mo ní màtí ó sì ní ìṣẹ́ mo fi fún ẹni tí ìdì fún pẹ̀lú màmí náà mo ní màmí àìkú náà mo ní màmí wọ́n náà bá fún ẹlòmíì lọ́mọ nínú ẹlòmíì tí pé òun òbí máa òbí máa ọ̀yẹ̀ fún ẹjọ́ ọ̀dọ́ náà pé kí wọ́n ní sọ wá fún mẹ́lì torí pé àwọn ìyọnu àwọn ìyọnu ọmọ lọ́dọ̀ ọ̀nà ìdáwà pẹ̀lú àwọn ìfẹ́ ẹni kọ̀ọ̀kan wa gbogbo ìtọ́nà ń ta wá lọ́kùnrin lóbìnrin kí náà ń pè ní tẹ́lẹ́gẹ́tì làwùdá child upbringing báwo là á ṣe ń fọ́mà ìdánilẹ́kọ̀ọ́ yìí lẹ́nu ọba àsìkò jẹ́ ìta fẹ́ lọ yóò sàǹfààní fún àwa tí àlùfẹ́ márì yóò sàǹfààní fún àwa tí àti ń bímọ tẹ́lá yóò sàǹfààní fún àwa tá à ń bímọ mọ́ lọ́jọ́ pé àti ìjàgbá nítorí pé ọmọ títọ́ wọ́n lè yan màá sọ́mọ lálùbàdé yẹn ti di títí tí ẹ̀bì péyà kéde pé ẹ̀pẹ́yà fi ọlọ́lé ọkọ okókò ládùúgbò òun náà ti kọ́lé òun náà ti ra lẹ̀ mọ́ òun títí tí ẹnì kọ̀ọ̀kan yí dẹ́rẹ̀ jáde láyé ní bàbá ọmọ àpọ́jútọ́ máa kéde pé kò tó alọ́kọ̀ sáwọ́ ọgbẹ́yà ọjà tó lọ́kọ̀ ó kò sọ́rọ̀ ọkọ̀ ìṣẹ́lọ́ ọrùn wọ bàbá tó ní wọ́n ló kú sílé ayé àwọn ọmọ rẹ̀ àwọn náà ti gbé ma lọ́wọ́ wàá bá wọn gbé ma nítorí kó ti dàgbà ojúṣe rẹ̀ ọmọ tó mẹ́ bó ṣe ń tọ́jú ọmọ rẹ̀ lọ́ọ̀mà tọ́jú ọmọ ọmọ rẹ̀ lọ́ọ̀mà tọ́jú ọmọ ọmọ ọmọ gbogbo wọn pátá ọmọ rẹ̀ náà ní gbogbo wọn máàrí ya tẹ̀lẹ̀bí ẹ̀sọ̀ ọ̀dáàdì kí láti pẹ̀lú ká máa tọ́jú ọmọ ilẹ̀ ìlà wọ́n ní ètò wọ́n tún bẹ́ẹ̀ òun náà ní ìsàkólé kàlẹ́lẹ̀ ọmọ kọmọ èèyàn ó ní ààyè nínú ẹ̀mí èèyàn tí èèyàn fi sí ìkàkún ìlàkàkún lérí ọmọ lẹ́yìn náà ìmọ̀ akọ́mọ yẹn lẹ́kọ̀ọ́ tí máa tún làákàyè rẹ̀ sí lẹ́yìn náà ibi tó bá kù sí ẹgẹ́ bí ẹ̀dá kí ni ọmọ àṣàtúnṣe àmì ìyàtọ̀ tẹ̀lé ní máa tọ́ ma ọ́ pàtàkì débi pé ọlọ́run pàṣẹ ọlọ́run pàṣẹ ní o bó ṣe pàṣẹ káfíran ló pàṣẹ kágbá rẹ bẹ́ẹ̀ ni lọ́ọ́ pàṣẹ tó ká tó àwọn ọmọ wa káwọn jì wọ́n wọ náà lọ́rùn wọn. ọlọ́run ní ìlú yẹ ayọ̀ lórí àbọ̀nà pẹ̀lú ìgbàgbọ́ òdodo fún àwọn kúṣẹ̀kùn wà áhà yìí fún náàrọ̀ ọlọ́run bá ní ẹmú tó tóra yìí náàrọ̀ kẹmọ́ wá àdéhùn ẹ̀sìn tó ní táwọn ọmọ yìí àwọn fámílì yìí táwọn náà kan bá jóná lọ. ẹ̀rì gbọ́dọ̀ ní pé tẹ́lẹ̀ wa lọ èèyàn gbọ́dọ̀ wá fọmọ yẹn lẹ̀ fọmọ wá sí nǹkan míì. ọlọ́run Allah subhanahu wa ta'ala ó jẹ́ yíwa yí pé ọmọ tá a bí yẹn ọlọ́run ó ti di ọ̀ràn sí wa lọ́rùn tá a bá ti jáde ilé ayé àníbi yóò yẹ wa sọ̀rọ̀sọ́lá nígbà ọlọ́wọ́ bá wò béèrè nípa àwọn ọmọ wa lọ́wọ́ wa ọ́túmà bó ló sọ wá sáyé báyìí Zainab bó ló sọ wá sáyé báyìí Ibrahim bó ló sọ wá dà ẹ Ahmad bó ló sọ wá dà báyìí ọlọ́wọ́ lẹ́kọ̀ọ́ hàn mọ̀ وكلكم مسؤول عن رعيته Ànábì ní gbogbo yín gbogbo yín ẹ̀yin náà ni ẹ̀yin dára jù gbogbo yín láti sì léèrè nípa àwọn ẹran láàrin ní kẹ́ máa dàjẹ́ ẹran kọ́lọ̀ ń gbàlérò ní ẹran kọ́lọ̀ ń gbàlérò ní kúlùkọ̀ rọ́ọ̀rì torí wọ́n máa ń pe adára ní rọ́ọ̀rì àmọ́ tí Ànábì sọ bí ó ní kúlùkọ̀ rọ́ọ̀rì gbogbo rìáyà ọ̀kúlùkù mọ̀sọ̀wọ́lù ọ̀rọ̀ ìyá ti rí ní gbogbo yìí láti fi léèrè nípa àwọn ta ní kẹmọ́ mójú tó àdájọ́ ní fàájì sí àwọn ọmọ táà ń gbé kalẹ̀ tí ìbá ti rí wọn kalẹ̀ tó ti dọ̀rọ̀ sí lọ́mù nínú àwọn pàtàkì ìmọ̀ tọ́mà òun náà ní pé ọlọ́run ọba aláwọ̀ sí wa lọ́rùn nípa àwọn ọmọ wa yóò ṣe béèrè pé kílódé tẹ̀ kí ọ̀hún kílódé tẹ̀ gbà òun kílódé tẹ̀ lówó tẹ̀ lọ́mọ́ tà tẹ̀ lówó tẹ̀ yọ tàtà kílódé tẹ̀ sí dáadáa òun bí bẹ́ẹ̀ náà ni ó pè wá lọ́kọ̀ọ̀kan ló béèrè pé bó lẹ ṣe wá wò láńká yé àwọn ọmọ yẹn wá rí báyìí ọlọ́mọdé ààrẹ ìdílé dọ́nà ọlọ́mọdé ìdára àwọn ọmọ nǹkan ara àwọn akẹ́kẹ́ yẹn fi ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí wọ́n jẹ wọn ọmọ lọ́wọ́ báyìí wọ́n ni wọ́n mójú tọ́ màá wọ́n fún ọlẹ́kọ̀ọ́ ẹ̀sùn wọ́n fún ọlẹ́kọ̀ọ́ gbígbé mú àwọn ọmọ náà wá gbé yẹn tán ẹ̀yìn wọ́n wá gbọ́ ọ̀sùn lálẹ́ rí àwọn ìyá wọn àti bàbá wọn ọlọ́wọ̀n ní sọ wọ́n lálẹ́ bára lọ́jọ́ alẹ́ àbí nìkan wọn lọ́jọ́ wọn ó mójú tọ́ wọn ó mójú tó kí ni ọmọ rẹ̀ torí ọmọ rẹ̀ lọ́wọ́ máa jẹ lágbàlá lágbàbà ti nílé ìgbà tó kówó sí irú báńkì tó kó atm tó fi gbé tó fi gbà wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo bàtà tó ọ̀rà fún ní ọ̀rà fún wọn gbogbo aṣọ tó ọ̀rà fún ní ọ̀rà fún wọn owó ògbó rẹ̀ tọ́ọ̀mọ́ lọ́dẹ̀ lóògùn fún kẹ́mìsì òun náà mọ̀ lògùn fún ọ náà ní kẹ́mìsì yóò fi ọṣẹ́ lórí tọ́ọ̀mọ́ tó rí yọ́ mọ̀ lókùn tó bí wọ́n náà ṣe èyí ìtọ́gbá bí máa rí ọmọ rẹ̀ láti máa bí Eh? bàbá tó máa lè kájọ bàbá tó máa lè olùmọ̀ orílẹ̀ ìlú dára sínú tàrà ọmọ kọ̀ọ̀kan ó wá pẹ̀lú dáadáa ni àwọn òbí dá sọ ọ́dà bàbá ti fi ní bàbá ti fẹ́ àwọn ọmọdé ẹgẹ́ bí irúgbè ní ìtọ́ ọba gbìn ni òun náà ní ìwọ̀n náà ó kà á lọ́jọ́ alẹ́ ọjọ́ alẹ́ òsì ní jìnnà máa wo òjìnnà máa wo òun náà ní ó ẹ̀rí àwùjọ wa yìí adébù láti pàtàkì àwọn ọmọ dáadáa tí wọ́n kọ́ ní tọ́sí Islam ká lè máa tún ìlú ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀daràn tí wọ́n darí wa yìí ọbẹ̀ ìlérí mdp jẹ́ ìlérí gínẹ́ka wọn náà fi jẹ gínẹ́ka ládùúgbò òlélérí àwọn landlords ẹ̀rí pé ìdààmú ni wọ́n fi gíní ọ̀pọ̀lọpọ̀ wọn kó wá ẹwà òwúrọ̀ ó ṣe ní jàmáà Adébùkátà sí àwọn tí wọ́n di òkú láwùjọ, èmi àti aláwọ̀ asọ́ àwọn ọmọ ìlú. Ẹni kí wọ́n ṣe lè sàánú aráyé àbí tó bá lẹ́kọ̀ọ́ tó sì bẹ̀rù ọlọ́run. Wọ́n tẹ̀lé kó torí àwùjọ làá fi sọmọdé, ó tún bẹ̀rẹ̀ tó lé kí ni tó tún bẹ̀rẹ̀ lọ. Lẹ́yìn àwọn ọmọ yẹn, àwọn náà ni kò lọ fáwọn bá àgàgà, àwọn náà ni wọ́n padà wá rólé lẹ́yìn ìgbà tí gbogbo wa ta bá kù láyé gbogbo sẹ́yìn tá a bá ń ṣe wọ́n máa wá gba dáadáa náà sàárè àwọn náà máa gbọ́nà gbogbo àwọn ọkùnrin nípa máa ń tún àwọn ìmọ̀ máa ṣe kéde wọ́n máa tún àwọn tó máa tún lẹ́wà láì sí láwẹ̀ àwọn ìmọ̀ máa fún wọn gbogbo àwọn ẹbí tó máa ń sanwó oníwèé wọn àwọn ìmọ̀ máa bá lọ ibi iṣẹ́ ẹlẹ́tọ́ ìpínlẹ̀ àwọn ìmọ̀ máa bọ́ mójútó lójú ọmọ fàyàwó ẹ̀ lọ́nà máa ní wọlé ọkọ̀ lọ bẹ́ẹ̀ bá jọ wọn sàárè wọ́n ní kò sí ìdàkà tó máa lẹ́ra tó lè mú wá fún ìyàmá ó sì bẹ̀rẹ̀ lóòótọ́ ọbẹ̀rẹ̀ sì jẹ́ náà ọwọ́ àwọn ajá àtúntò tó yẹ jẹ́ ọlọ́wọ́ bẹ́ẹ̀ kọ́ ọjẹ́ díẹ̀ níwọ̀n bá náà lọ́jẹ́ ti jẹ níwọ̀n bá ká bá ní máa bọ̀ ọba àti kẹ́kọ̀ọ́ tó lè máa fún bàbá rẹ̀ ní kankan lè tọ́pọ̀ jù kọmọ ó tó lè máa jẹ́gẹ́ ní kó tó lè máa fún ọba rẹ̀ ní kankan yọ kọjá tàbí yẹ sókè torí pé ìgbọ́gbọ́ yanjú tara iṣẹ́ ẹ̀sán yọ kọ̀kọ́ yanjú tó ti sẹ́jù tó ń ọgbà lé jọ́fẹ́ yàwó tó ti mọ́tò yọ́sẹ̀ wàhánà ti bàbá àti mẹ́lò ní òní fẹ́ jẹ́ anábìsì ní ìṣẹ̀ ní àwọn ọmọ anábì Adam ọlọ́run ọmọ fún kálukú lẹ́bí tó bá ṣe wù àmọ́ àwọn ìjọ tàlómà wọn láàbẹ́ náà sì sí ìwọ̀n sàbọ̀rẹ́ ìwọ̀n ipò ẹ̀mí gùn láàrin sí sí ìtòsánútì ọ̀kọ̀ nínú máa ìtajà wà láàrin anábì láwọn díẹ̀ ni wọ́n máa kọjá sẹ́mìtì nínú àwọn ìjọ mi ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa rá wọ́n máa kú ìtumọ̀ ẹni pé bọ́bá tó máa nílò Islam díẹ̀ náà lórí jẹ nínú dáadáa sí ayé lọ́dọ̀ rẹ̀ èyí tó pọ̀ jù nínú sàárè ló ti ṣe kí ni ìlú ti jẹ́ alẹ́bìnrin ìlàmọ́ tàbùnà Ádámù akọ́ta àmàlù ìlàmì ìsàdá alẹ́bìnrin bọ́mọ̀ alẹ́bì Ádámù bá ti dákẹ́ tó bá ti tú báyìí kò sí ìtàkàjọ́ sàǹfà ní ọmọ nínú iṣẹ́ rẹ̀ àfẹ́jọ́ mẹ́ta tọ́lẹ́kọ̀ọ́ sí ní ìjà àríyá òun náà ni àwọn kọ̀ntínà charity àwọn sàárà tó ṣe lọ́gbẹ́kànga ni ó kò sí ìdúrí ọdún ní ọ̀sẹ̀ kan sí ìṣẹ́lọ arákùnrin kan wà ní ilé ẹ̀sẹ̀ àwọn aláfẹ̀láàtò ní ìjọ òǹkótó di alùsùnà onímọ̀ àwọn aláfẹ̀láàtò sí ọ̀wọ́dì òkú súnà onígbà tí màláìka tó bá yọ ní gbogbo mà pé ah, òun ń ṣe ọjọ́ ayé tó lọ́sọ̀rọ̀ àtọwọ́mà arákùnrin yìí yọ padà wá àwọn brọ́dà súnà tó wà ní USA ni wọ́n bá rìn gbogbo àwọn lẹ́tọ̀ súnà ti Yorùbá náà tí wọ́n rí lérí YouTube kálukú wọn mójú tó lọ́wọ́ pè wá pé ìyá àwọn ọ̀sọ̀rọ̀ mọ́rọ̀ ẹni kan sàdúrà kálẹ̀ wọn ṣe láyé láyé wọ́yá àtúntò ẹ̀dá pẹ̀lú kan tí òun pẹ̀lú ọmọ tó kọjá wọ́n ti gbé bá náà pé àwọn ètò ọmọ mẹ́jọ láàrin ọ̀sẹ̀ náà gbogbo tí ó sọ yé nígbà mẹ́ta wọn. irú ọmọ ìjọ ma wúlò fún wa lẹ́yìn bàtà bá ti dákẹ́ òun náà ní sàdákà járí àti wọ́n ṣe fún wa àbí ìta ṣe fúnra wa àwọn ìlú yóò sábà àbí àbí fún àwọn èèyàn tí wọ́n bá lò náà ma wúlò fún yàn yóò ma gbàdájá ibi tá lọ àwọn ní àgbọ̀ ma dáadáa ta fi sílẹ̀ tọ́wọ́ jẹ́ pé ọmọ yìí ọwọ́ wọn ń ṣàdúrà fún bàbá rẹ̀

ajẹ́gbẹ́ ọmọ dáadáa lọ́dọ̀ àdínábì òun náà lọ ọmọ tádọ̀ àrẹ máa ń gbà ọmọ tádọ̀ àrẹ máa ń gbà yóò jẹ́ muslim tọba wá fọmọ tí èsè muslim ìṣẹ̀lẹ̀ ayé ìfẹ́ bá wọn ọmọ rẹ̀ ń tẹ̀sí ní àdáwò ti dé kọ́lọ́ mọ́sà ẹ̀sọ́ wọn bẹ̀ ọmọ dáadáa yìí àdúrà tí bá ń ṣe ládàá yóò máa bá òbí rẹ̀ èyí ń alhakallahu al'aulada albarara bi abáyé aljanna wọ́n ní kọ́lá ìjọ aljanna àwọn ọmọdé yẹn bá tọ́ dáadáa tó wọ́n sin náà àmá iṣẹ́ eré tí wọ́n tó tẹ̀ yẹn aljanna tẹ̀ yẹn wà ó ga aljanna tí wọ́n ò fi bẹ́ẹ̀ sí kíni kò fi bẹ́ẹ̀ tó tẹ̀ yẹn ọlọ́wọ́n wọ́n lẹ́bí na áàmà wọ́n tàbà átùn lórí ìjẹ́tùn sí ìmá ọlọ́wọ́n ní gbogbo àwọn ọmọ tẹ́jẹ́ pé àwọn náà wọ́n tẹ̀lé àwọn bàbá wọn lérí ìmá wọ́n sì Islam alhakinahum zuriyatahum ọlọ́run bá ní á kó àwọn ọmọ yìí á kó wọn wá bá àwọn bàbá wọn nínú àlìjọ́nà táwọn bàbá wọn wà nítorí pé àwọn ọmọ yìí pé wọ́n tàbà àtúnhún lórí yàtọ̀hún bí ìmá torí pé wọ́n ìmá ọmọ rẹ̀ tọba fi sílé ayé tọ́jẹ́ muslim tó ní ìmá kọ́dà fi sẹ́ẹ̀rì rẹ̀ bá tún ti jẹ ọlọ́run ó fi dùn ọ́nú yóò kó wọn wá bá ọ níbi tí wọ́n wà kẹ́ẹ̀dọ̀ wà nínú àjẹ́mẹ̀ kan náà nítorí pé kí ilé pẹ̀lú ọmọdé yẹn bí ìdùnnú ayé ni nínú inú ìdùnnú àdìjẹ́là náà ni pé ọlọ́run ó fún àwọn ọmọ wa bá àwọn bàbá tọ́jú pé àwọn méjèèjì mùsùlùmí ni wọ́n àmọ́ àwọn ọmọ yẹn ẹ̀sìn tí wọn ò fi bẹ́ẹ̀ tó àwọn bàbá yẹn àmọ́ àwọn náà ní imán ọlọ́run ni a kò wọn wá a fi lé pa bá àwọn bàbá wọn ó rí gbogbo àwọn ọmọ rẹ̀ wáyé dáadáa ọgbọ́n ẹni tó máa ń tẹ̀sùn ti di kérúbù wọn tún pàdé má ẹni tó máa ń tẹ̀sùn ti di bàbá aláwo ọ́fíìsì òṣèlú wọn ti pàdé torí kèfèrí iná lẹ́bí na káfà rómi ní àlè kìtà ìwọ̀n tó ṣe kí náà sí iná rí jahanna ọlọ́run tó fi láwọn lọ ọlọ́run láwọn jù àtàwọn kìrìsẹ́nì àti gbogbo àwọn abógbébọ̀ pẹ̀ ìjà àdámà láfọ́ kalẹ̀ fáwọn iná ni wọ́n ń pè bẹ́ẹ̀ ilé bàbá mi ẹlẹ́sìn bàbá mi ẹlẹ́sìn bàbá mi yóò bà mí lẹ̀ torí gbọ́ ọ́lẹ́ tó bá sí láàmú ọ́ ọ́là níbi ìjọba bá ti máa tó bá ti máa ẹ̀ ìtàlí ni máa ṣe ní sábà wọ orí ìgbé lọ́wọ́ mi o sábà ti dọ́hùn mọ́kù orí bàbá o kálukú pẹ̀lú ẹrù rẹ̀ ní o ọlọ́pàá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa àníwá wù fẹ́ ìgbé ẹ̀yàn máa yá wa ẹni gbogbo náà bá ìta sọ ìta bá ìta sọ nǹkan fìmá ọ̀rẹ́ ní ẹ̀kọ́ nítorí kí ni ẹ́ nítorí ìbọ́lọ̀ ń pàṣẹ ẹlẹ́ẹ̀kejì nítorí pé àwọn ọmọ yìí ẹ̀yìn ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ jáde kìí àmọ́ bóò láyé wọ́n ti dà ó di méjì lẹ́yìn náà àwọn ọmọ yìí náà àtúntọ́ bá tọ́ wọn ó fi dáadáa pamọ́ fọ́jú alẹ́ rẹ̀ ni wọ́n lò ní dààmú lò ní sọ́fà ọmọ tó bá lẹ́sìn ní láàánú ẹni bá láàánú ní tọ́jú yàn lẹ́yìn náà àwùjọ wà yínà wẹ́rẹ́ bó ṣe rí àwọn agbọ́nlọ́ ẹ̀ká máa tí ma fún gọ́ọ̀ tí láwà làwà máa ń tọ́ ma ẹ̀rí àwọn eh, ẹlẹ́sìtọ̀hún ọmọ kan ajá kan bó ṣe ẹkó yínà nìyẹn lórí pé bọ́mọ̀ ẹbá pọ̀ tẹ́lẹ̀ náà wàhálà ní ó ṣe kí ni lórí láwùjọ àwọn ọmọ àwọn ọmọ mùsùlùmí àwọn ará àwọn ọmọ àtánú àwọn ọmọ mùsùlùmí lè kí ni ọmọ yìí láti jẹ àtẹ́lẹ́bíyájú àlẹ́sìlámíyà wọn ọ̀rẹ́ ní tọ́ wọn àbí wọ́n tọ́ wọn wọ́n gba títọ́ ẹ̀lẹ́mọ̀ yá mi àníwá wù tẹ́lẹ́bíyà ṣẹ́rí tàbáfẹ́ tọ́mọ àwọn nǹkan tá tọ́mọ lélé nǹkan mẹ́rin àwọn nǹkan tá tọ́mọ tá tọ́mọ lélé tọ́jẹ́ pé ilé ẹ̀ látọ̀mọ lélé nǹkan mẹ́rin ìtumọ̀ ẹni pé nǹkan mẹ́rin ni láàfin sára àwọn ọmọ ìlú tí wọ́n fi jọ tó bá ti fẹ́ẹ̀lì ẹyọ ọ̀kan bẹ̀ ìdààmú ti dé alákọ̀ọ́kọ́ àtẹ́rẹ́gbẹ̀tò lè máa níyà lọ́lẹ̀ wá bó ṣe tọ́ ọkàn ọmọ yẹn gbogbo ọgbọ́n tó bá dá sí ọkàn rẹ̀ ó fi dáa ara tó aláàfọ̀ iná fi jẹ sẹ́dẹ̀ múlẹ̀ra alábìíní bá jẹ ẹran kan wà nínú ara yín ìdá sọ́lù ha ti sọ́bá ti dáa sọ́lù ha ìjẹ́ sẹ́dẹ̀ kúlù gbogbo ara ló fi gíní ìlú ti dáa ọ̀yídà fásitì tí bá ṣínà bá ti bàjẹ́ fásitì ìjẹ́ sẹ́dẹ̀ kúlù gbogbo ara ló ti bàjẹ́ aláwọ̀ yẹ kọlù alábìíní bá jẹ ẹran tí ń sọ ọkàn ní odò bá ti wá bí ọkàn wa lọ́wọ́ bí lẹ́sẹ̀ wá fi tẹ̀lé ọkàn wa wá ọkàn wa ló wájú lápá wa lè rí wa ló fi tẹ̀lé wa wá bọ́kàn bá wá bí ẹsẹ̀ àti erígbò ni wọ́n wà ilé ni wọ́n wà gbogbo ọmọ ọba dà láyé ọkàn ni ó sọ fún ọmọ tí ó kírun ọkàn ni ọkọ̀ọ̀kọ́ dáa tó ọkàn rẹ̀ ni ọkọ̀ọ̀kọ́ gbàgbọ́ dáa ṣe dáadáa sí wọn bí ọmọ tí ń bú bàbá rẹ̀ tí sí ìpele yẹ́ tàwà pé tánà òsì bẹ̀rù ọlọ́ ìyá ì bàbá ẹ̀ tí lọ ń gbó lójú ìyá ì bàbá ẹ̀ tí àdẹ́bì ní ẹni bá ẹni tọ́lọ̀ ń yọ́nú sí ilé ayé òun náà lẹni tí òbí rẹ̀ ti yọ́nú sí ẹni tọ́lọ̀ ń bínú sí ilé ayé òun náà lẹni tó bìrẹ̀ ń bínú sí ẹ́ ó ní bẹ́yìn lọ́wọ́ ní bàtàdì ẹmọ́ bínú mọ́mí ẹmọ́ bínú lọ́bá bọ́ sí ibi ẹ́ ti ra ara ìsọ̀ ọ̀rà sẹ̀mọ́ ọ̀rà dáadáa tí èsì mẹ́lẹ̀ ìfọ́n bẹ̀rẹ̀ sí kíni ẹwọ́n bẹ̀rẹ̀ sí ṣe kí lábá sọ̀rọ̀ ni ọkà láàrin mójútó a sì sílẹ̀ ọlọ́run aláfàá ọ̀tà ààlá ó gbé ìtàn ẹrú ọlọ́run kan nípa bá àti ọkọ̀ dáadáa ọlọ́run wá gbé

kí ló fi sílẹ̀ ìgbàgbọ́ ní ọlọ́run nínú ṣíríkà wọ́n máa ní ẹgbọ́ ṣíṣe làbúrò àti àbòsí yóò ọ̀tọ̀lẹ́ntọ́ kí ọ ọ̀tọ̀lẹ́ntọ́ ti gbọ́ fún ọ̀tọ̀lẹ́ntọ́ fún ọlọ́wọ́ ọ̀tọ̀lẹ́ntọ́ ń bẹ̀ ọ̀tọ̀lẹ́ni tí ó ń sọ ọ̀tọ̀lẹ́ntọ́ fún májì tàbí sọ ẹ̀rẹ́ lọ́lọ́gbẹ̀má tàbí fún ẹ̀ lórí alákọ̀ọ́kọ́ ni ìtọ́kọ̀ọ́kọ́ máa sọ kí ni wọ́n pè ní máa kọ́ màrẹ́ wọn sí ọlọ́bìnrin tọ́wọ́ sì gbé ìrìnà lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ rẹ̀ kó pé ọlọ́nìkan lọ́pẹ̀ ní máa ìyá kan àrúrú ìyá kan sáì lọ́pẹ̀ ní Islam ọ̀tẹ̀mínì káníẹ̀sì tọ́wọ́ sì tó sọ̀rọ̀ ọ̀tẹ̀mínì káníẹ̀sì ní ẹwà balẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó jìlẹ̀ ìlú ìjọ̀lẹ̀ ìrọ̀mọ̀ rẹ̀ lọ́wọ́n pé Ibrahim láti sáà my mommy, my daddy, no, no, no, no. O ti gbé èyí. O ti gba zero nínú ọdún rẹ̀. Ọmọ yẹn wà bẹ̀rẹ̀ pé dáàdì, ẹ̀yìn tá ló wá ṣe ẹni tó tó wáyé rẹ̀ fún àwọn náà ní àdúrà. Òkè sáwọn kéèjé ló ti kí ni ìlọ́wà. Gbogbo àwọn ọmọ rẹ̀, ọmọ tó wọlé pé bẹ́ẹ̀ bá ti dáadáa wo, bẹ́ẹ̀ bá ti dáadáa bá, bẹ́ẹ̀ ni bá ti dáadáa lọ́wọ́, bẹ́ẹ̀ ni bá ti dáadáa lọ́wọ́, ọwọ́ máa gbé wọn sá fún àwọn tí ó sọ wọ́n di ẹlẹ́bọ̀ àwọn ọbẹ̀ ẹlẹ́bọ̀ ti pọ̀ láti wọ̀nyí lọ. ọlọ́run gbé kàn wọ́n kálí màá pé àkọ́kọ́ tá àkọ́kọ́ máa sọ oníkíní ọ̀rọ̀ nípa ìmà. torí má nìyí òun náà ní agbára kan tó ní nílé ayé yìí bẹ́ẹ̀ bá ti kẹ̀yìn gbọ́nà ọwọ́ ìgbà bẹ́ẹ̀ bá ti gbọ́nà ló ó ti kápá gbogbo tí wọ́n gbọ́dọ̀ náà ọmọ ìyẹ́ máa ní lọ́dà lọ́dà lọ́dà ọmọ kanáà ìwẹ́ yìí ó lé ó lè wà ẹ́kì alákọ̀ọ́kọ́ orí ọkọ̀ méjì sọ́dẹ̀ ọdún kejì bákan náà ọdún kẹta nígbà wà lọ́dì bákan náà wọ́n rẹ̀ bá ní bóòmí tó gbogbo sọ́dẹ̀ olóòmí o kí lọ́sẹ̀ oníbàkan náà wọ́n máa ń àwọn ọmọ wọlé àti wọ́n ti pẹ̀lú àti ìdáwọ́ ìlà sábà ẹ̀wọ̀n lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ògùn ògùn lẹ́gbẹ̀ẹ́ tó gbé ní wọlé wà ìjọba jáde bẹ̀rẹ̀ wọ́n fi wọ́n tí wọ́n fi wọ́n lé bí káwọn tẹ̀lé ní ìlú lábẹ́jà àríyátàárọ̀ ó ti gbàdé ìgbẹ́ ìjọba nítorí pé kò gbé ìrìsọ́ ti wàyé ṣé nígbàgbòrò ẹjẹ wọn mọ̀ bí ọlọ́pẹ̀ kan láti ó ti o bẹ́ẹ̀ bá ti kú lẹ́yìn ọlọ́run tó ṣe yìí ìbá ẹ̀yà kejì nínú àwọn ìbátáàtì lára àwọn ọmọ tó ń lò wọn àtẹ́lẹ̀ ìyá ti ìgbà sí ìyá òun náà ká tó wọn lé ní ó ṣe fi ìtẹ̀jẹ́ sí i ló ṣe fi kéde náà ló ṣe ìtẹ̀jẹ́ sí i tí wọ́n máa ṣe náà ọbẹ̀ ìdílé ìrìnà kíkí tí wọ́n bá ti mọ́ ọ̀rẹ́ là nínú sọ̀rọ̀ àtẹ́lẹ̀ àti ìbàṣẹ́ ìwọ̀n mọ́kà ọlọ́wọ́n yóò tún ọ tí ẹ̀bá ti ń jẹ́ wọn èyí wọn súnmọ́ lọ́nà ọlọ́run wọ́n ti dúró ẹ̀bá péré kalẹ̀ wọ́n ti tẹ̀lé kẹ́sì máa súnmọ́ ọlọ́run wá. bẹ́ẹ̀ bá ti ń jẹ́ wọn sí bẹ́ẹ̀ lẹ́nu súnmọ́ ọlọ́run wá sí àwọn ọmọ yín ẹni wọ́n máa fi hàn ẹ̀rọ tí wọ́n fi ọlọ́run ti là ní kò lọ́wọ́ àti báyìí tẹ́ẹ̀bì lèrè wọn yọ̀rọ̀ fọlọ́run tí wọ́n ọlọ́run máa fẹ́ràn rẹ̀ àdúrà rẹ̀ máa gbà ara rẹ̀ máa balẹ̀ anẹ́bí mo rú àwọn dáadàkùn anẹ́bí mo rú àwọn ọmọ ẹgbẹ́ àwọn aláṣẹ ẹgbẹ́ máa kí wọn wọ́n wà fún náà ó sọ́mùrẹ̀ sí ní ìjọba tí fọ́mọ ọdún méje wọ́n sì fún ọmọ ayé á ẹnà wọn fẹ́rẹ́ fẹ́ wọ́n wà fún náà wàá ṣùgbọ́n fún ọ̀rá kí wọn tó máa ti fọ́mọ ọdún mẹ́wàá ọ̀fà lè fún bẹ́ẹ̀ náà wọ́n ní ìgbàdá jẹ́ tó máa ti fọ́mọ ọdún mẹ́wàá ẹ má jọ ọkùnrin wọn àtòrò wọn ẹ má àdẹ́bì ìjọba ọ̀rọ̀ sẹ́ẹ̀kì ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ jọ́sìn àti bí ìjọba àti ọ̀rọ̀ sẹ́ẹ̀kì ọmọdé mẹ́wàá àdẹ́bì ẹ̀mà náà bẹ́rẹ́ fẹ́ tẹ̀wá gẹ́rùn lẹ́yìn ẹ̀fà yóò sùn ti àti rẹ̀ àti àbí sísà rẹ̀ àbí méjì rẹ̀ ọmọdé mẹ́wàá ẹ̀sẹ̀ ń dà nǹkan máa bọ̀ ọmọdé mẹ́wàá ṣọwọ́ bèèrè pé ọmọ ti ta lé yọ́tọ̀ fún ní lórí àbáyá ìgbà àbáyá fún ìlú àfáà ìwà ọmọ ẹ̀. àdébì ní kí lórí ẹ̀fọ́ àtàkùn ọmọ tó pọ̀ lọ́wọ́ ní ọ̀yàgbúrò ìyàwó rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ rí ọmọ àtọmọ àríwá ń tẹ̀lé bẹ́ẹ̀ aburú lálẹ́ pé ayé tí ó kú láti wà ìṣòro wọ́n kéèkéé àwọn ọlọ́pàá méjì ní ìjọba jáde lẹ́nu wọn lẹ́wọ̀n ìyá ìlú mi. ìgbà tó ń jáde lẹ́rọ láti ẹ̀rù kíkí bọ́mọ rẹ̀ wá ti lérun kò lè rọ̀ fọ́lọ́run kò lè rọ̀ fún wọn náà. ìrún ní máa rọ ọkàn ọmọ ọwọ́ lọ́sùn bá ọlọ́mọ kọjá ọlọ́dẹ kírun ó ní ẹ ọ́sẹ̀ tó lọ́wọ́ sókè lọ́wọ́ ọdún mẹ́wàá ẹlẹ́bi ní ẹnà wọn fẹ́rẹ́ fẹ́jọ wọn kírun. inú tí wọn ẹlẹ́bi yẹ o ẹlẹ́bi ní gbọ́n orí kọ́lé bá àwọn abínibọ̀ alẹ́ ìdàdìbò tí ìrọ́ọ̀ṣe àwọn bá láàrin ọdún mẹ́wàá sí ọdún méjìlá ọmọ mi ti bàlágà lọ́dún méjìlá tọ́mọ bá ti dìkan sí ọdún bàlágà tọ́mọ bá ti ní ọlọ́bẹ́ ọdún bàlágà tọ́mọ bá ti fún ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọdún bàlágà tọ́mọ bá ti lálàá pé òun dá fáàmù bára ọdún bàlágà ẹwà káàkọ́ ọmọ bàlágà lọ́dún méjìlá ọdún mélòó ni a fi máa lè jọmọ kẹrùn ọdún méjì àbí nígbà láwọn bá sí ìrùn sí òkè láàrin ọdún lójú rẹ̀ wọ́n ní orílé ní 5,000 5,000 tí ìbá ti practical nígbà 5,000 ọyẹ́ sí ìkàwọn tó kí ní ọyẹ́ kọ́ mọ́ra nínú àánú tí ọlọ́run ti fún wọn ọlọ́run wọ́n mú àlẹ́ká ní sọ́lá ọlọ́run wá ní ilé ìrìn ànábì

kí ọlọ́pàá wọ́n sọ yẹn kámọ́lú báwọn ọmọ kámọ́ kí wọn oye kámọ́ jẹ iṣẹ́ iṣẹ́ ìyá ń ṣiṣẹ́ bàbá ṣiṣẹ́ kọ́mọ́ ti wà lọ́wọ́ àìlè mójútọ́mọ ọlọ́wọ́ bá ní ìmójútọ́mọ yẹn gágágágágá ní sábà tí fẹ́ fi lówó lọ́wọ́ ọmọ yọ padà gbé èèyàn gbogbo atọ́tẹ́ bára tó bá ti gbó òun lọ́ra mí fún ọlọ́wọ́ bá ní àbẹ́rẹ̀ iṣẹ́ ọwọ́ yìí ẹ̀rọ lábẹ́rẹ̀ lọ́wọ́ yìí inú àwọn tí ma jẹ́ fọ́mọ ọ̀yà dáadáa òun náà ni ọmọ akẹ́rùn ẹgbẹ́ sáà nínú buhari mọ̀ onírọ́bì jẹ́ alì mímọ̀ fí ma sọ̀dá ó lè wọ ọlọ́run mọ́sà ṣe nílé àfihàn tòótọ́ wọ́n ní torí ìyàtì àwọn ọmọ mi àwọn àrọmọdé máa mi rọ̀ wọ́n fọ́rùn káwọn náà máa kírun bàbá ni àwọn àtàkọ́ wọ́n lọ́wọ́ mọ́ bí ọmọ ìsà ìgbà ní ọwọ́ mi alẹ́gbẹ̀rẹ̀ ayé mọ̀ ń sàdúrà ipé kọ́lọ̀ mọ̀ sòwò lákẹrùn ẹ̀yọ́mọ̀ yá mi ìwọ̀ wá sàdúrà alẹ́bì tó wọ́n ń sàdúrà fáwọn ọmọ rẹ̀ kọ́lọ̀ ṣe wọ́n ní akẹrùn tó láwọn ti mọ̀ pé ẹni bí ma náà ni ẹni tó bí mọ́tọ́mọ rẹ̀ ń kẹrùn bọ́ bá ti bí mọ́tọ́ mọ́ kírùn wọn mọ́ ọ̀yàtọ̀ sájá ọ̀yàtọ̀ sájá ohun àtológbò ewúrẹ́ ẹgbẹ́ ewúrẹ́ náà ń sùn òun náà ń jí òun náà ń bí ma òun náà lọ ń bọ̀ àbí òun náà jẹ inú ewúrẹ́ náà bí lẹ́gẹ̀ẹ́jì àtọmọ ọ̀rẹ́ náà tó kírùn bá kan náà ni wọn ọlọ́run ló ti sọ bẹ́ẹ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ẹranko inú ayé bá lóhun àtọ́lù ọlọ́run láwọn ẹranko sàn sí wọn lọ ìrùn gan la wá sí láyé òrùn tó mú ìjẹ máa tẹbára àǹfààní tí ó sọ fún wa lára jíjẹ mú wa kẹsẹ́rẹ́ àwọn oníbúrẹ́dì àtàwọn ní àwọn oníkì alébìkì tí wọ́n sì ní wàbánú wọn lórí ilẹ̀ ìgbóná ẹ̀rí àwọn dọ́ta pure water àwọn dọ́ta ice block àsìkò tí wọ́n tẹbára àsìkò tútù àwọn oníkì àtàwọn oníbúrẹ́dì àwọn ọlọ́pùnrin ìlànà wọ́n máa tàn tó jẹ́ torí òun gbogbo wẹ́dà tọ́nà ọba mú wáyẹ gbogbo ọlọ́run fi jẹ́ gbogbo sílẹ̀ fún ọ ní fún alóòrùn ní fún alóòrùn ní fún alóòrùn ní fún aláṣọ gbogbo tí fún wáyẹ fún atórí káàlì máa ṣe kíni káàlì máa kírun ni àwọn ọmọ wa ọlọ́mọta bá wọn tí wọ́n ní akírun ẹ̀rọ máa yá mi ní ẹ̀sìn wa wọ́n ní alẹ́bíwọ̀ ní àkú ọlọ́run ìgbà tí ọmọ bá ti dàgbà láwà lọ́wọ́ kúrò ní ọ̀rọ̀ rẹ̀ alẹ́bí àgbòbò orí pé àárẹ̀ tó wà nínú ẹ̀ yìí ó súnmọ́ kọ́ jẹ́ tọ́lọ́jọ́ ó wá kú àwọn ọmọ rẹ̀ kalẹ̀ àwọn ọmọ rẹ̀ tá rú ìlú àwọn o ó ní ọlọ́run á mú kó tó ṣó wàdá à ọlọ́run bá ní ẹ̀ síbẹ̀ ní bẹ́ẹ̀ bá síbẹ̀ ní sọ fún mi ní àgọ́ra yàkú pẹ̀lú mọ́jú nígbà tí ikú tó ìdíkọ́lẹ̀ ìbàníyí ní wọ́n sọ fáwọn ọmọ rẹ̀ láti àbòjú lára ìbájì orí kí lẹ́ máa sì ìbá kúrá ajẹ́gbé àmà tọ́mà láti gbàtà ti bí títí tẹ́lẹ̀wọ́ ń ṣe gíní tẹ́lẹ̀wọ́ fi bọ́ ó ní kọ́ lè pé fásitì wà ní ọkọ̀ ẹ̀ tọ́wọ́ ti di pé àsìkò ń tó bọ̀ ẹgbẹ̀ Ibrahim wa àtàwọn ọmọ ẹ̀ ẹbá ń pè Zẹ́nẹ́bù wa àtàwọn ọmọ ẹ̀ kí lẹ́ máa ṣe tẹ́lẹ̀ lọ́wọ́ ó bèèrè lọ́wọ́ wọn ọ̀rọ̀ ẹ̀sìn lábà bá wọn sọ owó níbà wọn sọ̀rọ̀ ayé máa wo torí pé ẹni tó rí ayé tí ò lẹ́sìn orí ẹ̀gbẹ́ ní ọlọ́wọ̀n fẹ́rẹ̀ ẹni ìsẹ̀sìn lọ́lọ́wọ̀n fẹ́ràn ọlọ́wọ̀n fún ìyà láyé afẹ́nitọ́ fẹ́ ń gbà mí afún ẹni tí ọ̀fẹ́ ń gbà mí àmọ́lọ́wọ̀n ní fún ìyà lẹ́sìn àfẹ́ntọ́lọ́ ọlọ́run mọ̀ pé ara rẹ̀ ọ̀rá rẹ̀ wọ́n balẹ̀ tí ọba sówó lọ́wọ́ ẹ̀ kò ní ráyè wọ náà yẹn ọlọ́run wa darí alìsìkí sọ́tẹ̀ yọ́ máa gbọ́lọ́ gbàdúrà wọn ọlọ́run sì fẹ́ kó wọ náà ni kó lè bá ráyè máa fèrò ráre tẹ́rí ẹ̀sìn lámójútó lára ọmọ lèyàn fi ní lùs ìtọ́nà bá kan fún ilé ayé ó ní ọ̀nà bá kan ó mọ ó ní bí òsìkọ́ oyé yọ́mọ̀ bọ̀ láti rí Àlébì Yàkúbù wá ní ìdíkọ́lá lè bàní máta àbùdú na mi bá di orí kílẹ̀ máa sì lẹ́yìn mi kọ́ọ̀lù na àbùdú láàkà ẹgbọ́n táwọn ọmọ ìsọ wọ́n ní ọlọ́wọ́ bá rẹ̀ ó ti sọ̀nà hàwá ìsìláàmù nìkan ní ẹ̀sìn ìnà sílá ìdàlá ìsìláàmù ọba wọn sọ̀rọ̀ ẹlẹ́gùn àwọn okó mi àwọn ẹran mi àwọn ilé mi àwọn owó mi alẹ́bìyà kó bá wọn sọ̀rọ̀ kí ní bá wọn sọ jama máa ta àbòdúnrà ní bá àdìrí tọ́lá wọn tó mẹ́fẹ́ ẹ̀sìn nìkan yóò sẹ́kù nígbàtí gbogbo kan bá tá lẹ́yìn náà ẹni tó láti lọ ilé rí ọmọ tó gbìyànjú ọmọ yẹn tọ́lọ́ ti fún ọ ní ọmọ tó ó ti láti lọ ilé ẹ̀ òníwàlà láyé mọ́ òníwàlà lọ́wọ́ kí ló rọ́kọ̀ máa dùn ní ọkàn wọlé ó bẹ̀rẹ̀ Ibrahim wọ́n ní ọlọ́mọ́sí láì fẹ́ sọ́wọ́ lọ lé lọ ayẹ́kọ́ bọ́ọ̀lù yàrá kó fẹ́rí kalẹ̀ ojúlẹ̀kùn tàbáyá lọ́wárí pẹ̀lú jàlbáàbù rẹ̀ ń kírun ìyá rẹ̀ tán wọ́n yà rẹ̀ sílé tàbáyá bàbá lù kò rú tító àtúkọ̀ yà fẹ́rí kalẹ̀ bọ́ọ̀lù ọmọ

èyí lẹ́yìn rẹ̀ wá yọ tí wọ́n ti fi ìgò tí wọ́n ti fi dá pátánì sí la tó jẹ́ pé ọmọ àta ní ṣe tó wá túnlẹ̀ fún ọ tọ́tọ̀ bá lẹ̀ fún ọ tó mú gúdà àbí ó mú ẹgbẹ́ olúwọ́n pé ẹ̀rẹ̀ burúkútù gbogbo èyí ẹ̀ ti ká èyí lọ́wọ́ àbẹ̀ bálẹ̀ fún ọ̀hẹ́ ọ̀nà ọmọdé àdáyẹlé ọmọdé àdáyẹlé yẹn lóyìí wọ́n ti sùn ẹ̀sẹ̀ ilé ó léyìí nígbà tí bíndọ̀ bá lẹ́wọ̀n àmọ́dá àdánù ọ̀dálùbáríkà kọ̀ọ̀lálùbáríkà tó sì lẹ́ ilé ọmọdálùbáríkà lọ́mọ tí ń kí ọ̀rá tó ọmọ tí ń dìdí lórí tí kàkùn án ọmọ tí ń sàdúrà tí ń jíṣẹ́ fún yìí kọlọ̀kọ̀ta ọmọ náà sí ẹlẹ́kẹ̀ẹ́ta àtẹ́lẹ́bí bóòdá ṣe fún ọmọ yìí ìwà dáadáa ọmọ mi ní ìmánì ó sì ń sẹ́sì àmọ́ kò sí wà tẹ́rí wà yẹ àmójútó kọ́dẹ̀ ìlú ní sọ́wọ́n lòun gbẹ̀sùn náà ẹ́ẹ̀rí pé àìbíbáṣẹ́ bí àti bá ṣe tọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ̀ tí ọmọ sí kí ni yóò mọ̀ gbàláwẹ̀ torí pé ìwà àti kékeré ni ọmọ tó bá ya ohun kékeré yóò ya ohun lágbà ọmọ tó bá ya tán kékeré yóò ya dàgbà ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sí ìwà yìí ó ṣe pàtàkì púpọ̀ òun náà ní èrè òun ni fúrútù ìmáyà àti bádà kíláàfà ní ìbádà kíláàfà ní ìmánì tí ò sí wà àdébìnrin bọ̀ ìfún níta máa mi màkàrí mi láfàlà àdébìnrin gbé mi dìde nítorí ìwà àwọn ọmọ wa yìí ẹ̀dá mójútó wọn lápadà ìwà kádàkùn torí lẹ́yìn náà mójúkú ìrúrù ọlọ́run sọ́rọ̀ dùkùnmọ́nù tàbí sọ yìí nípa wà ó ní nítò sọ fọ́mà rẹ̀ pé wà látò sọ kiri àdàkẹ̀lélá mọ́mà sí gbọ́n táwọn èèyàn máa tán bá ń bọ́n sọ́rọ̀ mọ́ pàtàkì wọ́n máa ṣe ìwé raga wà látò sí ìlà àrùn mara ha wọ́n máa rìn lérí ilẹ̀ àríyá ilẹ̀ yóò Iná lọ́wọ́ la yóò rẹ̀bù kúlọ̀ mọ̀fíláàlì fọ́kù. Ọlọ́wọ́ ọ̀fẹ́ràn gbogbo àwọn tí wọ́n máa ń ṣe gbéraga àti gbogbo àwọn tá máa ń ṣe fáàrí. Ẹjọ́ ma yọ́ mọ̀ pé ilé ayé yìí, ilé ayé ẹlẹgẹ́ ni. Gbogbo ìyàn la, ní lẹ́yìn náà ẹ máa bọ̀wọ̀ àgbàlagbà ẹ máa bọ̀wọ̀ àwọn aṣẹ́jọ jẹ́gbẹ́ ẹ máa sàkọ́ iná máa láyọ̀ fẹ́ fòkúnlá mọ̀tálẹ̀ fòkú nípa ní ọmọ mi máa sàkọ́ ọlọ́mọ ń gbà ń kọlọ́wọ́ ìyàwó yóò fún yà láàárọ̀ yóò sì gbogbo ipò bá wà máa tẹ́lú bá owó gbogbo kò tó bá wà máa ìgbàgbọ́lọ̀ lógún ọṣíbẹ́ o sẹ́wọ̀n fẹ́ ọmọ tọ́bá ti ní ìtẹ̀ríba yóò ní gbogbo wà tó kù lẹ́yìn náà àyà ìtìjú kápọ̀ àwọn ọmọ níwà ìwà dáadáa àlejò nímbà ayálejò lọ́wọ́ àlejò nímbò yẹn ọya alálejò ọkùn wá kí wa mọ́mí wá kí wa ọya lọ́dẹ̀ wọn ti mọ <laughs> ọmọ kan mẹ́rin nígbàlá kan lọ́sọ̀rọ̀ alọ́sọ̀rọ̀ àdọ́gbọ́n o dájú dájú bàbá bàbá rẹ̀ ní o ọmọ táwọn èèyàn kò kèsì ìjọba ọdún méjìlá lọ́wọ́ báyìí sọlá òbí àti oúnjẹ dájú dájú ọmọ kékeré tí ó ti bọ́ yàyà

ẹ̀sìn olówó àgbà tó wù níwà tó wọ́n pé ẹ̀sìn ọ̀tọ̀ ìwà ọ̀tọ̀ lọ́wọ́ ìwà bí ájá lẹ́sìn alẹ́gbẹ̀rẹ̀ akọrọ̀bù nínú ilé kan mọ́sílá àṣánàkùn kúrò kan alẹ́gbẹ̀rẹ̀ ni tó sọ̀rọ̀ ìjọ́ ìkìyàmà tó tó pẹ́lẹ́gbẹ̀ mi olóòlẹ́ tó níwà torí àsìkò mi àtẹ́lẹ́bíyà tó wà nínú ìlú ìyá tẹ́lẹ́bíyà ti ara nǹkan káàkọ́ àwọn ọmọ ọ̀dà ní káàkọ́ wọn tí wọ́n ti jẹ wọ́n ti ṣe kí ni wọ́n ti ṣe ẹwọ́n fọwọ́ kékeré mú àfáàkẹ́lẹ́ oní oní skúù tí wọ́n ti ń pàwọn ọmọ ní western education ó ní oríṣẹ́ islamic school wọ́n ka kọ̀rá lóòtọ́ wọ́n kí lárúbáwá wọ́n sì ha kọ̀rá ó ní àkọ́tàmà ti fi western education sí báyìí ó ní wọ́n ti kún ní islamic wọ́n ní kí ni wọ́n wá dà wọ́n di boko haram school mo ní bọ́yá ọ̀rọ̀ náà òye dáadáa ètò ń pè ní western education education is education ìjábò ní western education ẹ̀ mọ́lẹ̀ wọn òun náà ní gbogbo ìmọ̀ tó bá ti takò tọ́lọ́ gbogbo ìmọ̀ tó bá ti ń ṣe tọ́lọ̀ ṣe lẹ́kọ̀ọ́ ní hàrá tí ṣe tọ́lọ̀ ṣe ní hàrá mọ̀ ní ẹ̀tọ́ ẹni bá ń kọ́ music western education ní ẹgbẹ́ ní ẹ̀kọ́ ẹni tí bá ń kọ́ ìfà ìjọgbè kí ní kọ́ yẹ ń kọ́ Yorùbá ìfẹ̀lẹ̀dísà ẹni tí bá ń kọ́ bí wọ́n sí ṣe drama kí ní kọ́ yẹ ń kọ́ Western education àbọ́mọ̀ tí ń kọ́ science tó ní bá di medical doctor kò sí ní di medical doctor àkọ́kọ́ science àtìlù nínú ẹ̀sùn tí wà ní àrámù onígbèsè àrámù kí láàrín ní sẹ́láfí pọ́sáyẹ̀sì orílẹ̀ islamic school engineering ìjọsìníká tó blọ́ọ̀kù ní mẹ́rin àwọn tí ń tó blọ́ọ̀kù wá àwọn ìbò tó ní àwọn ìbò kọ̀kọ̀ fún aláwọn ẹgbẹ́ tó gbèsè yáyì ajẹ́gbẹ́ ọmọ tí wọ́n ṣe kíni tí ń ṣe mathematics kó lè bá ṣe kíni kó lè bá àwọn calculation tàbí calculation wọ́n máa calculate blọ́ọ̀kù ní àbí ṣe ìsìláàmù kan kọ́ sí kíni máa malé islam kò ní business study jẹ́ kẹrẹ sára islam ni ẹwọ́n tẹ́kẹ̀ business study ni àtijára ọlọ́wọ́n ilẹ̀ ìtẹ̀kún na ti ọlọ́wọ́n ni ẹmọ́ sí ti ẹmọ́ sí business àmọ́ ìtọ́ da alámàta ìtí ọ̀dá àdébíkí ni ìtọ́lọ́wọ́n bá òfẹ́ láàyọ kú nínú education àwọn òyìnbó ìtọ́lọ́wọ́n bá aláwọ̀kọ̀ àdébíkí ni àákọ̀ yẹ kí ilé ayé kó lè ni kó lè bá rọrùn ó ní sáyẹ́nsì aráàmù ẹ̀gbọ́n rẹ̀ ọwá gbìyànjú àbábúrò rẹ̀ náà ní lọ́wọ́ lọ ọwá gbìyànjú dọ́tọ̀ ọwá ń gba 250 lóṣù ìwọ́n wá lọ́dọ̀ rẹ̀ tó gbogbo ní 5000 lóṣooṣù ó sì ní ní ṣe òṣèké ní ọ̀dá ilé àwọn ẹ̀yẹ́ ti dàrú oòrùn ilé àwọn ẹ̀yẹ́ ti gẹ́ ilé ọ̀pọ̀lọpọ̀ ṣe rí iṣẹ́ iṣẹ́ iṣẹ́ tàbí jẹun èyí gbọ́dọ̀ tán ma lórí ẹ̀ nítorí kò lè ṣẹ̀mí láì jẹun bá lè jù lórí ṣùgbọ́n fún ọdún lè ká tó lórí káwá sọ̀rọ̀ bí aago mẹ́wàá lẹ́bà ní wáyé kí ló kù ká máa bèèrè láti lọ́wọ́ bíi láìsàn kí lá máa bèèrè ẹ̀mọ́ oúnjẹ alẹ́ kọ́ wá ní oúnjẹ ọ̀sẹ̀ kẹta Fọ́njẹ́ pé wọ́n rí wọ́n ìtọ́wọ́sọ̀ sí ẹ̀rọ wájú ọwájú ọmọ tó olóòrùn kú láì jẹun ọwọ́ ọmọ òrè bí sálẹ̀ láì jẹun oní orí ọ̀sẹ̀ kankan ọmọ pé òrè ápọ̀nà láì jíjẹ́ òrè owó láì jíjẹ́ ọlọ́run ti náà jíjẹ́ wọ́n á dára òrè àwọn ará ọ̀rìbá ọlọ́run bá jẹ sòwò ẹ̀ mẹ́jì owó èlé ọlọ́run jọ símọ̀ ẹ̀ nígbà rẹ̀ rẹ̀ ẹ̀ẹ̀wà gbọ́rọ̀ lọ bẹ̀rẹ̀ wọ́n ti ti gbọ́rọ̀ lọ sọ láì sáà kúrò yàtọ̀ sọ̀rọ̀ àwọn àti sẹ́sù rẹ̀ padà sí sọ́ọ̀bù yìí ọlọ́run ní àwọn èdè tẹ̀sán ọmọ oníkàwé ọmọ kàkàkàwé oníṣòwò oníkọlùmọ kọ́rin lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ olùmọ dáko olùmọ sẹja olùmọ sẹran olùmọ sèpín ẹ̀kọ́ àwọn àmì àti oṣù náà ní ẹ̀sìn ẹ̀lẹ́ àti oṣù náà lọ́wọ́ rẹ̀ ọmọ sèpín lẹ́kùn lé má sì ní ọ torí ìyá rẹ̀ ti lọ́ba rẹ̀ nù wọn ò gbọ́dọ̀ kú sínú àárẹ̀ ìyá ìyàgbọ́ra rẹ̀ ló lọ́pọ̀ ní ìnáwó ọkọ̀ rẹ̀ ìnáwó òbí rẹ̀ sọ̀rọ̀ àyà nínú ọkọ̀ ẹ̀ o ó ti ìsọ̀rọ̀ àyà tó bá ṣe lábílà ní àwọn àyà lérí ìwọ̀n tó bí ọbìnrin wá ní lẹ́yìn ìsàn tó ló bí ọkọ̀ láàrín àmọ́ gómìnà wá ní lọ́wọ́ ti bá àgbàlá mẹ́rin àbọ̀ láti bá àgbàlá wọn lọ jẹ́ ọmọ ilé ìgbòlá àwọn ọmọkùnrin ọmọ ẹ̀rọ ìyá mi àtẹ́lẹ́sẹ̀ nàìjíríà yìí ẹ̀yà gbogbo ọlọ́dẹ wọ́n tẹ̀lé nípa àtàkàláwò dára lábúrá ọlọ́wọ́n bá ní gbogbo tá a fún ní nílé ayé ní àwọn orílẹ̀ ìdìmú ẹjọ́ àyẹ̀wọ́ ẹgbẹ̀rún òwò tẹ́sùn ọ̀jọ́nà ọ̀làdá sànàfí bàká nílẹ̀ ìdìmúyà ní ayé tẹ́wọ́ ẹ̀kan fẹ́ wọn náà ní ọ ẹ̀fọ́gbà tó ìlú yìí náà níbi bẹ́ẹ̀ àwọn ọ̀gá àwọn ọ̀gá wọn ṣe tó wọn ò níṣẹ́ wọ́n wọ́n ayé òjò ẹ̀kọ́ sí ọba sí bẹ́ẹ̀ ọba sí dábá ọba sí ọba fún gbé ẹ máa lọ ẹ máa lọ ẹ bá wà mọ̀ wá ẹ bá ti mọ́ ọ̀rọ̀ ẹ̀ lérí òun tó ní yẹn ọ̀rọ̀ ló bí ìlú àbáàlú náà àwọn ọ̀dà àbá ọkùnrin tó dára àwọn òṣìṣẹ́ abájúgbẹ́lẹ́ abájúgbẹ́lẹ́ àwọn ọmọ fọ́mọ lẹ́kọ̀ọ́ wáyé wọ́n fọ́mọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọmọ olóòtú ọlọ́lá ìyá ń ti gbogbo lọ́wọ́ ọmọ o àmẹ́kọ́ ilé ṣeké ilé gbà torí lọ́sọ lẹ́bí ọ̀sẹ̀ alẹ́mọ́nù wà láì bọ̀ gbogbo ilé tààtà lásán ọmọ mọ̀sán gbogbo ilé tààtà èyí máa ń kó lọ́wọ́ náà ẹ̀dájọ́ ìyá àwọn gbogbo ilé tààtà ọkọ̀ maláyé òun lẹ́sìn tọ́mọ bá lẹ́sìn yọ́ mà pé kí òbí wọn máa gbó lọ́wọ́ ọlọ́mọ bí sí àwọn pẹ̀lú ìlú náà òun ló kalẹ̀ ẹni bá wọn méjì wà fọwọ́ lọ́mọ àti àmì ìlú ní àṣà àwọn ìlàkàrà àṣàmà ẹni mọ̀ lẹ́yà mi nípa ẹ̀rọ mi àlùmọ̀ àti sọ́ọ̀tẹ̀ sọ̀rọ̀ ya àwọn àwọn ìlú tí a ti sọ́ma ó ibi táàdì tọ́mọ àwọn tí wọ́n bọ̀ wà fún tó tọ́mọ sẹ́wọ̀n pé síláwọ́sì ọkà lè jà àbí ọwọ́ àwọn tó ìpìlẹ̀mẹ́tì síláwọ́sì alákọ̀ọ́kọ́ náà ní ìwọ àtìyàwó rẹ̀ ẹ̀yìn lẹ́ ọmọ àti òkèlè tọ́mọ bá wálé ayé ọ̀dọ́ òbí ní ọ̀sán ló wá sí lé ọlọ́sílà tọ́wọ́ ìwọ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ tọ́kọ̀ ọjọ́ ní ẹni méjì ọmọ yọ kàkàrọ̀ tó lè ní ọjọ́ sí torí pé ìlànà ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ní ọjọ́ náà ṣe ẹlẹ́gẹ̀ẹ́jì òun ẹni mọ́tàlásì tó wá sí pẹ̀lú ní ìgbóníyọ mọ́tàlásì tó lọ dájú àmì àkọ́kọ́ látara àtọ́mọ wọ́n dájú náà bọ̀ fọ́mọ lé yọ òun náà bọ̀ fọ́mọ ní kìí láti fi sọ fọ́mọ lé torí wọ́n dájú àdúgbò rẹ̀ yẹn ọmọ rẹ̀ ti bẹ̀rẹ̀ máa lójúmọ́ yóò sì gọ́wà nínú ọdún bẹ́ẹ̀ tó wá jẹ́ àbá àbílẹ̀ lọ́wọ́ wà ń àbá àbílẹ̀ ọmọ rẹ̀ ti máa gbogbo àwọn eh, ọmọ tó wọ́n máa pa kéré àwọn yóò ti mẹ́rin ọwọ́ mẹ́rin ọwọ́ kó wọlé láì bèèrè pẹ́lá kò ní wọ́n ọkọ̀ kan ìjọba láti súnmọ́ torí ibi tó ọ̀pọ̀lọpọ̀ pàdé lẹ́fà àwọn ìmọ̀ ibi tó ọ̀pọ̀lọpọ̀ pàdé lẹ́fà àwọn ìmọ̀ tí kò ju iṣẹ́ ìkan lọ iṣẹ́ tó wà fún ẹ̀dá wa láti yẹ ọwọ́ débẹ̀ ọ̀kàlẹ́ tó ti aṣọ aṣọ kùkùrá wọ́n ti aṣọ wọn ní kọ́ ní kọ́ mọ́sálásí àbíkà ní ìrìn tó ń sọ mọ́sálásí àbọ̀dúnmọ́ tó ṣe wúbẹ̀ ọmọ ya má kò wú ní ẹlẹ́ lọ́dẹ̀rẹ́ alẹ́ tó rí torí wà sọmọ rẹ̀ ibi tẹ́mà lórí àwọn àlúmọ̀ ọwọ́ sanwó lè tán ọwọ́ lè tán ọkọ́ lè tán ọwọ́ lè tán kọ́pà fún mọ́ láti ní ọ̀dá ìgbẹ́ tó wà máa kẹ́rù ó sì wọ́n kẹ́rù mi ọ̀dọ́dọ́kùn wọ́n láti gbé ẹmà wá gbé káà ẹmà gbé káà lọ sí iṣẹ́ ìkẹrẹ ọ̀dọ́dọ́kùn wàhálà àbẹ́mà ti ní ilé ìkúrè ọbẹ̀rẹ̀ ti lé ẹjẹ́ ìdọ́kọ̀ọ́lẹ́kùn mọ́ lọ bí ilé wà

ṣé olùkọ́kọ́ lè dìbò ṣe tọ́jú láti àwọn àtúntà kan tó mọ́ bẹ́ẹ̀. olóòwò bẹ́ẹ̀ múlá ọ̀fẹ́ fowó òwì bí kọ́ wá ń lọ́lá sí àwọn alátẹ̀wọ́lọ́pọ̀ kí lọ́mọlọ́ ní ìdílé ìfọ́nlá sí wa ọpàdàbí lẹ́yìn náà ìpínlẹ̀ ẹ̀kọ́ ìdíjú láwọn ọlọ́mọ lọ àwọn ọmọ ọ̀tọ́ máa rẹ bá àbá gbogbo àbá àtọ́kọ̀ pàdé ní ọkọ̀ gbogbo ilé o ọmọ ya ẹni bá kọ́ ni ẹni máa jọ ọ́ ẹni bá kọ́ ni ẹni máa jọ ọ́ ó tún máa ń dìbò nígbàgbọ́ àwọn àwọn kúrò bí láti kún fún ẹni wọn bí sọ̀rọ̀ bí ó ti jáde lórí ìwọ̀n náà káàdì ìjà kó fẹ́ lẹ́rẹ̀ bìnnà gbogbo lọ sí rírọ̀sì yẹn gbogbo ti gbà wá nílẹ̀ ìlú ìtọ́ sọ̀rọ̀ ẹni bá lè jẹun ní kó ma ó ti kékeré ó ti kékeré ní ìwé ní ìwé lọ́kọ̀ọ̀dà jáde ló máa sáà nígbà mọ̀ hálẹ́dá ìlà òfìdí àwọn ẹ̀yọ̀ kan òfin méjì òfìdí àwọn bàbá àwọn ẹ̀yọ̀ kan lẹ́yìn náà wọ́n mú tó sùkúrù kan wọlé lọ gbogbo tó wọlé àwọn ẹ̀yọ̀ sùkúrù náà wọ ìsìlámù tó ti pọ̀ ọ̀nà ọ̀nà wa one thousand naira ní community àbí ọmọ ọlọ́dún nínú ìyáàbò wọ́n ti lè kó ten thousand wa ọmọ ọlọ́dún ìyáàbò ní sùn ìwúlẹ̀ kọ́ra ìwúlẹ̀ kó fi kọ́ kó wà àyàrá kájọba pẹ̀lú tó wá ní owó lọ́wọ́ fún wa lè sọ owó lálá títí kù fún ìgbà ọkọ̀ wọn ní ẹ̀sìn ní ìgbà tó gbé wọn kọ̀ ní òru ọlọ́run ìjà tó wà owó wa lọ́wọ́ lẹ́yìn àkójọ àwùjọ wa environment tá a máa ń gbé لمن نفلا أمة أسباب الجراءة الأولاد كده ما أنفع في أولوكو أو ما أنفع يلكم ألا أخوكو من كبارات يوم يلكم وجاد يلو ولا تكونوا بلا إجمالي وقودوا لما أما تعالى تسألك نظام أنتم وجدوا وبدأت وما لديكم تجلال وبدأت وبدأت وبدأت وبدأت وبدأت وبدأت وبدأت àwọn ìyẹ̀dẹ̀ wọn yára wọn dà mọ́ wọ́n máa ń yẹ tàbílì àwọn èdè tàbílì o ọlọ́run ní yá ní tàbílì àbẹ́rẹ́ wọn ní káwọn tó sọ bẹ́ẹ̀ tí wọ́n yá tàbílì ah, ìlànà ní yá tàbílì àwọn olùsọ́ náà yẹ ìlànà yá tàbílì wọ́n yá tàbílì tó bá bẹ̀rẹ̀ ní wọ́n lè fún bá kọ́mọ̀ tàbílì mọ̀ tó sàkọ́mọ̀ tàbílì Sọ́dọ̀ bí ẹgbẹ́ kan tó wọ́n dá láti ìlú àti Pakistan ni. Bákan náà ni òun yóò gbọ́ bá bàbá ẹ̀rọ ṣíṣù. Òtí ní Masters lọ́wọ́. Ọmọ tẹ̀lé wẹ́dà. Wẹ́dà wẹ́dà lórí àbúrò ìlú ládùúgbò. Olọ́mọ ní lọ́wọ́ tẹ̀lé. Ẹ̀ẹ́ Kájíjà yóò lè bá ìlú ọdún láti ó. Èyí tẹ̀lé ìfẹ́ wọn kò sínú àwọn ìlànà wọn wọlá. Àtọ́kùn sọ̀rọ̀ pé dọ́kọ̀ àtàbà àjọ̀lájẹ́ àwọn kéèkì ti là á rí ẹlẹ́yìn ọ̀rọ̀ máa sọ̀rọ̀ ẹ̀ títí tó fún ẹ̀yìn tó ń fọ ẹ̀yìn tó máa fún ìpínlẹ̀ ẹ̀sìn náà lórí ẹ̀sìn ẹ̀nà bàbá sọ̀rọ̀ ẹ̀nà bàbá bá sọ̀rọ̀ náà kẹ̀yìn tó sì lè nínú tó máa sọ̀rọ̀ máa ti dàgbà dàgbà lórí kí ìyàwó bàbá rẹ̀ àti àbíkà bá lò fi ìyá rẹ̀ ọkùnrin náà kẹ́rù kúrò ní ìṣòro nígbà tí wàhálà rẹ̀ dé alábìrẹ̀ tó pọ̀ mọ́lẹ̀ tó pọ̀ mọ́ sílẹ̀ yẹn àwọn tó pọ̀ mọ́ sílẹ̀ yẹn ó ti dọ̀ mọ́lẹ̀ ìdọ́mọ́lẹ̀ kò ní yóò láì mójútó ó bá kọ́ máa lọ bàbá ọmọ láì mójútó máa yọ́pọ̀ wá ẹgbà wọ́n mẹ́ yọ́pọ̀ wá ẹgbà nígbà ìdájúgbò ìgbà ìdájúgbò ìgbà ìdájúgbò ìgbà ìdájúgbò ìgbà ìdájúgbò ìgbà ìdájúgbò ìgbà ìdájúgbò ìgbà ìdájúgbò ìgbà ìdájúgbò ìgbà ìdájúgbò ìgbà ìdájúgbò ìgbà ìdájúgbò nígbà tó mọ̀ sí onídìbò àwọn tó ń kàbá ẹgbẹ́ tó bá láti tó tó lọ. Bìbọ́s ni wọ́n pa ọmọ ọdún lẹ́yìn ọdún. Lẹ́yìn náà, mídíà, mídíà, ẹ̀rọ magá mi. Sẹ́rí mídíà ọ̀la àwọn ọ̀dọ́ pé ẹ̀jẹ̀ TV, satellite, television, mídíà ni ìmọ̀lọ́rọ̀ òun náà ni fóònù tó ti dáa dára ó lè bá mi ní kí lọ́mọdé lẹ́yìn àlejò ayé ṣe é kó lọ́mọdé ayé mú ọjà àpàtẹ lọ́wọ́ wọn ní láti dùn ọjà ìpàtẹ fún gbogbo àwọn eréṣìṣì àwọn ìlà ọ̀dọ́ àwọn olórí yọ pàtẹ àmọ́ táwọn olórí yọ pàtẹ sílẹ̀ gbogbo olùdókòwò pàtẹ sílẹ̀ ṣe é kó eréṣìṣì fún àwọn olórí burúkú bọ́n wọ́n ti bóòlù báyìí gbogbo wàhálà tó ti ṣe lọ́dún mẹ́wàá wọ́n ti dìbò omi láàrin ìdìbò mẹ́wàá ìmọ̀ tó bá lè jẹ́ ibi tó yẹ gbogbo níbi tó yẹ gbogbo níbi kò sí wàhálà kankan gbogbo tó bá mẹ́ta kankan lọ́ta ìdíje ní gbogbo gbogbo tó bá mẹ́ta gbogbo tó bá mẹ́ta gbogbo tó bá mẹ́ta láti mọ́ gbogbo tó bá mẹ́ta wọ́n gbé ọkọ̀ yẹn lọ wọ́n wà ní wọ́n fún un tí wọ́n ti wọ́n fún un kò tó wọ́n fi lẹ̀ wọ́n ti nẹ́mbà rẹ̀ wọn torí nẹ́mbà rẹ̀ lọ́sọ̀ fi ti sọ béèrè nítorí wọ́n béèrè ni wọ́n máa wá máa wá máa sẹ́ẹ̀dì ẹ̀ sí orí gbogbo ọ̀sẹ̀ ní gbogbo oṣù ní gbogbo ọjọ́ ní gbogbo wákàtí ní gbogbo ọ̀sẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ ní ọba ní bọ́ọ̀lù bá bọ́ọ̀lù bá tẹ̀sílẹ̀ gbogbo òwe bọ́ọ̀lù tó wà lẹ́nu sọ wá ní ọwọ́ ìkòjẹ́lẹ̀ ọkà ìgbé mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ọkọ̀ wọlé bọ́ọ̀lù àwọn akẹ́kẹ́sì fútbọ́ọ̀lù tọmọ wọlé tọ́wọ́ jẹ́ pé dáwà bá di sẹ́lẹ̀tì tọ́wọ́ jẹ́ pé sẹ́lẹ̀tì bá di sẹ́lẹ̀tì tọ́wọ́ jẹ́ pé sẹ́lẹ̀tì bá di sẹ́lẹ̀tì tọ́wọ́ jẹ́ pé àwọn àjà kẹ́kẹ́rẹ́ di sẹ́lẹ̀tì. gbogbo ọmọ bá fẹ́ yà tọ́wọ́ ti bá jẹ yọ àwọn ọ̀rẹ́ tí wọ́n dọ̀ ọ̀rọ̀ àwọn lọ́dọ̀ ìgbàlódé ọ̀sán máa ń lọ ọmọ ẹni ọmọ ẹni wọ́n ti lọ́dọ̀ àwọn kékeré ẹ̀rọ ẹ̀lọ́wọ̀ àgbàlagbà yìí náà dáwọ̀ òfin tó lọ́wọ́ yẹn náà òun náà wọ́n ti wà láàkàrí rẹ̀ ẹgbẹ̀rún ga ní láàkàrí rẹ̀ fún gan Ibi ìgbìrí ibi àdétáàlì lọ́wọ́ àtàkì ilé ìyá àwọn ọmọ ọkọjá pé lágbájá ń gbojú ẹ̀rọ àbàdò nínú ìbọ́ọ̀bù. Bọ́dá àwọn ilé ìyá ló rẹ̀ báwò. Bọ́dá àwọn ọmọ ìyá ilé títún ọ̀gbọ̀n tó tó rẹ̀ kọ̀kọ́dá gbẹ̀bẹ̀. Nígbà tí ìjọba ọ̀gbìn tí ń bẹ́ẹ̀ ní ọ̀gbọ̀n láàrín. Àwọn àti àtàkì ọba tó ní ibrahim fún ọwọ́ ẹ̀wọ́ ọdún mẹ́sì ọwọ́ tó wà bẹ̀rẹ̀ ìjọba bá bẹ̀rẹ̀ ìdí ìdí náà ọdún lílo torí yóò tó ní lílo tó bá ti tẹ̀ oyè gbogbo tó bá ti wà sí kàlẹ̀ ìjọba ọ̀dẹ́ wò yẹ ọkàn tó bá ti lókè náà ọkọ̀ láti ilé tó náà ọba sọ. Ibẹ̀ tó bẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ọ̀dọ̀ ọmọ kékeré tó bá wọn tó dáadáa yọ àdáwò wọn wà láti mọ. Òbí náà máa gba fóònù tó wíìgì. Tọ́wọ́ abẹ́rẹ́ tí wọ́n ti ayé lókú. Fóònù wọn ní káàdì sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe lórí wájẹ́. Nítorí pé ìpàṣẹ tó tó gbogbo ayé máa wọ̀ nípa ayé ọ̀rọ̀ mi. Òun náà ní ilé ọmọ tí máa ń bèrè àdáwò wọn láti. Dèsì àdáwò wọn láti. Ọmọ tí wọ́n ti wọ́n á rí. Ẹ

mọ́tí ìdájú ọ̀rọ̀ rẹ̀ èyí ọ̀tọ́ ọ̀tọ́ gbàgbé ìjẹ́jẹ́ lọ sí ìtọ́rọ̀ lọ kò tó máa ń tìjẹ́ lọ ọwọ́ bá ti jẹ́ kí wọ́n mẹ́rin jẹ́ máa ẹ̀sùn rí òtítí jẹ́ lọ sí ọmọ ọmọ ọmọ ọmọ òṣèlú ìjọba tó ọmọ mi ti láwọn wáyé ẹni bá ti sílẹ̀ lọ́wọ́ rẹ̀ òun náà lọ́wọ́ rẹ̀ rẹ̀ náà torí lè pè é lára òun ní máa tètè yé ní ní máa tètè náà wọn lẹ́yìn náà kàmá àtàtà ọmọ púpọ̀ láwọn ọmọ kíni kàmá àtàtà ọmọ ọmọ pẹ̀lú àdúgbò ìrọ̀lẹ́ ó ní ọ̀bì àbí nígbà tó ń yìí kó tó fi pé ó ń lú níbi tí sọ̀rọ̀ kọ́ ọ̀hún ọmọ rẹ̀ àdúgbò tẹ̀lé ìyá àwọn tó ń bẹ́ẹ̀ ni ìyàwó ti sọ pé bàbá ọmọ rẹ̀ àbúlá tó ti wà ní ó yẹ ẹ̀yìn ọmọ mi ó ti dára ní pọ̀ nígbà gbogbo ìgbà ó ti dára ní ilé lórí wọn àwọn ọmọ ìgbà dára ní ojú wọn náà dáre adékọ́ bàbá ọmọ èwo dára tó ṣe kó tó wọn ọlọ́run òun fún mi òun yẹn ìyá náà dá láti jí ní láti ìyá fún mi lọ́wọ́ bí ẹ̀ka tó ti kà sí ìgbà. Onígbé ìyá náà tí bàbá náà ti máa lọ máa kọ́lá ẹ̀rọ bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ pẹ̀lú ọkọ̀ ìṣẹ̀lú ẹ̀yẹ́ sàdúrà tọ́lá ń sọ̀rọ̀ níbi agbóró ìṣẹ̀lúgbọ̀n lẹ́yìn náà àdúrà tó ń káwọn ọ̀pá ní káwọn ṣe ọ̀pá náà ń bẹ̀rẹ̀ náà nígbà tó wá jìnnà lọ́dún ìyá jìnnà tó lọ́ta àárò وجعلنا للمتقين إماما محمد صلى الله عليه وسلم والله يا رب مالك رب مالك أول الله ọmọdún ọmọdún ọmọdún méjì ní ìjọba jẹ́ àríyànjọ́ ìrìn ìrìnà ó ń bí tó ní lọ́rẹ́ ìjọba jẹ́ ìjọba ó sì ní ìlànà òṣèlú wọlé bára ní kí lọ́pẹ́ àti láti ọmọ méjì tó bá yẹ ẹgbẹ́ ìlọ́wọ́ ní kájọ ọgbọ ọ̀sẹ̀ tó wọ́n wá àdúrà Adébà Muhammad Sọ́lá tó bá yá tẹ́lẹ̀ òṣè, Adébà òṣè, yóò kọ́ wọ́n lọ́wọ́ lórí ọ̀yẹ́ ikú kò máa. Bí kàkí máa ti láì bá àwọn olùkùnrin ṣe ìtọ́wọ̀ àwọn olùkùnrin ṣe ìtọ́wọ̀. Mo mọ sọ́jọ́ ọlọ́kùnrin nígbà wọlé àti olùkùnrin. Olùkùnrin tó wọ̀ yìí, Adébà Muhammad sọ́jọ́ ọlọ́kùnrin lọ́wọ́ wọn nígbà tí ó wà lára wọn sáájú. Ọjọ́ wọn ti lẹ́yìn ìtọ́wọ̀ rẹ̀. Ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àmọ́tàwọn mẹ́rin àfẹ́rẹ́ bí òbí lóẹ̀ wọ́n náà ẹ̀rọ ìbáyìí ojú kúrú fáwọn fọ́mọ ẹ̀dá ẹ̀dá lọ́gbọ̀dọ̀ lọ́wọ́ wa ẹ̀dá máa tàdúrà ojú kúrú mẹ́rọ olóṣèṣì lápá ọlọ́dún olùkúrú ọlọ́dún lápára wọn wọn ó sì máa ń ní ọmọ lágbára yàrá wọn ó jáde ìgbìmọ̀ láyé ó jáde ìgbìmọ̀ lọ́wọ́ ìyá wọn sùn بسم الله الرحمن الرحيم حنين ملكة الإبداع والكرم حنين مؤسسة تقدم أطيب الكلم حنين حنين ملكة الإبداع والكرم حنين مؤسسة تقدم